الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله ونين يدرك هو نينو ذو الحجة إليه يوم عيد الأضحى أجانو ليا إليه تعتمى نينو في الإسلام في يوم الحج الأكبر أجو حج إليه تتوبي تكوكو أجو الله anábà Muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn àwọn sàhábà ní ìgbà tó lọ sí àjẹ yọ kàkóso ilé ìtòsí ní gbèsè ayé rẹ ilé ìdààmú sí hajj ìdágbére ní ìgbà tí ilẹ̀ máa ní ìwájú ọ̀nà ó ní àkọ́kọ́ kẹta àpò fi bẹ̀rẹ̀ lónìí òun náà ti ká ti sọ̀rẹ́ lẹ́yìn ìgbà tí a bá ti parí sọ̀rẹ́ sọ̀rọ̀ á bẹ̀rẹ̀ pa á bẹ̀rẹ̀ ti dá ti fẹ́ sọ̀kù á lọ sọ̀kù níbi Jamratul Aqaba ibùsọ̀kù eléyìí tó tóbi lẹ́yìn ìgbà tá a bá sọ̀kù yìí tán á pa ẹran nígbà tá a bá pa ẹran á pa orí wa ẹni tó fẹ́ gẹ̀rí yọ gẹ̀rí lẹ́yìn eléyìí láwọn agbèrè apá á lọ sí Káàbà láti lọ sí tọwọ́ ìfọwọ́ eléyìí tá a lọ sí tọwọ́ ìfọwọ́ lẹ́yìn ìgbà tá a bá sọ eléyìí eléyìí ni àwọn ẹsẹ̀ ńláńlá léyìí tọ́jọ́ mẹ́rin tó máa wáyé lọ́jọ́ òní. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illallah Allahu akbar, Allahu akbar wa lillahil hamd. Lánàá lánàá, àwọn máa yá wa táwọn láǹfààní àti lọ́sẹ̀ hajj ní ọdún yìí. Àwọn dúró ní Arafat níbi tó ṣe é ṣe wọ́n ti pè é lóyún tó tóbi nínú àwọn onígun bíi hajj àwọn ti kéra wọn ti wà ní mínà láti àárọ̀ ní ìbáyìí oníkálukú wọn wọn ti fi àwọn ẹgbẹ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú mínà lónìí ìbáyìí ní ìgbà táwọn tá a wà nílé táwọn náà tó ní sáyọ nípa ọdún léyà ọdún léyà léyìí tá a ń ṣe ìbáyìí ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó ti lókè káwa mùsùlùmí ní ìgbà táwọn náà tó Muhammad sallallahu alaihi wa sallam tọ́wọ́ ti Madina lọ́ba pé àwọn ará Medina wọ́n ní ọjọ́ méjì kan máa yà sọ́tọ̀ láti fi máa ṣeré nínú wa alájọ wa fi wọn kọ́ lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ti fi àwọn ọjọ́ méjì ọ̀tọ̀ ó ti fi wọ́n já rọ ọjọ́ méjì eléyìí tẹ́ ẹ fi ṣeré eléyìí náà ní ọjọ́ ọdún ètò ọ̀rọ̀ àti ọjọ́ ọdún ti eléyìí tá wà nínú rẹ̀ ọlọ́ọ̀ ọlọ́ọ̀ الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد وفي خلقنا وقل تعالى في الخير أعمالنا لم يقبل الجنان untuk memberikan solusi diri, untuk keluar dari diri. Untuk kita semua, untuk berjalan dengan ini, ini adalah mengenai diri. Untuk kita ini, ọ̀nà ẹ̀yọ̀ kan tuntun iná ọ̀nà táwọn èèyàn lè gbà wọ́n lè sórí rẹ̀. gbogbo àwọn ọ̀nà yòókù eré táwọn èèyàn tọ̀ lórúkọ wa lọ sórí rẹ̀. abẹ́ wọlé ọba abẹ́ wọlé ọ̀nà lọ́ba ti lọ́la àgbẹ̀jà gbéyà lọ́ba ti yàtọ̀ tuntun ọ̀nà tẹ̀síkà ìtọ́jú ọ̀nà ìkórè nípa ní ọba pàdé nílẹ̀ ó wá nínú àlùkò láti alápàdé wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ dáwà ó sọ fún wa nínú súrọ́tò alẹ́ ẹ̀kọ́ ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الصابرين ẹni kẹ́kẹ́ bá lọ wá kan tó ti tẹ̀sí bí a tún tẹ̀sí náà kọ́nà ọ̀nà kọ́nà ọ̀nà òbí gbà lọ́dọ̀ àti pé pápá kan lọ́ba tí lọ́la ti jà sí yá yọ sí ọ̀kan nínú àwọn tó lórí ibú kọ́nà ẹlẹ́dàá ọ̀kọ́dà kù lọ́wọ́ kọ́mọ tó ti nínú abùdákàtì abùdáka ẹ̀sìn báńkì ìbàdí àwọn ojú ọ̀nà yìí pọ̀ jọjọ àwọn ọ̀nà tí èèyàn máa ń sọ tí èèyàn máa ń fi sórí rẹ̀ wọ́n lọ já sí rẹ́rẹ́ nítorí ó lè bàjẹ́ pé wọ́n náà tẹ̀ gbìyànjú láti fi raka wá ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí láti dènú láti mójútó láti fi tẹ̀sán kó lè bàjọ́ kan nínú ẹni tó ń sórí rẹ̀ báwo ni bàbá ẹ̀sùn ti péré nínú àwọn ojú ọ̀nà ilé ìjẹsìn báńkì làkàlẹ̀ ilé ìjẹsìn débi ìgbà kéèyàn kéèyàn láti rí pé tí mo bá lè ṣe òun náà ni mo ṣe yàtọ̀ táwọn àkùnfẹ́ má ṣe kí èsì gbìyànjú láti rí pé àwọn ìṣe mo ṣe náà mo mójútó wọn ní pàápàá bó ti ṣe mójútó nítorí pẹ́ẹ́sì ti rí ìbáyìí ẹni tó bá ṣe tọkàntọkà tó ń ṣe gẹ́gẹ́ bọ́lá ọba ti fi pa wá láti tó ṣe ní ìbámu pẹ̀lú ìlànà àtẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wa sallam irun wa ní torí rẹ̀ lọ́ba ti lọ́la ṣe ìtàkùn yá látàrí àánú àti kẹrẹ ọkẹ ní pẹ̀lú rẹ fún ọkàn nínú àwọn tó ń sórí rẹ àkọ́kọ́ nǹkan tí èèyàn máa ń ṣe tí èèyàn bá bẹ́ẹ̀ sórí rẹ òun náà ní kí èèyàn mójútó ìgbà tó òdodo tó nípa àti àwọn àtẹrẹ eléyìí tó ti kó sùn wà ìgbàgbọ́ ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ dábùtẹ́ ló ń kíka ìgbàgbọ́ ọmọ gbàgbọ́ lónìí tó bá ti lọ́la ló lè ta ìgbàgbọ́ ẹsẹ̀ kan nínú abala nínú agbo gbàgbọ́ ẹsẹ̀ kejì ní àgbo àgbàgbọ́ ọ̀dà tó ti gbogbo ẹni tó bá ti rí bẹ́ẹ̀ mọ̀ ní nítorí rẹ̀ nítorí pé olùdé tẹ́ ní yẹn tó dájú ní gbogbo ẹni tó bá fẹ́ ṣe yóò ṣe sàǹsàn kò ní sára rẹ̀ jẹ́ ọlọ́ni yá yọ ọ́dẹ nínú áp ọlọ́kọ́lù ti dá wọlé ẹni tó ti rọ̀ wọ́n ti ṣe tán ìdílé ọ̀sán tó máa ń ẹ̀yọ́ olùgbàgbọ́ òdodo ẹ̀wọ̀n náà ti dá lọ́wọ́ tẹ̀lé ẹ̀mẹ́tọ̀ọ́ ẹsẹ̀ yìí wà lórí ẹ má jẹ́ ọ̀fẹ́ pé ẹsẹ̀ lásán náà wà níbẹ̀ ní ìgbà tó ti pé ọwọ́ tó wà lórí. ìdá ìlà ti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó náà láti ló lè gbà nínú àyẹ̀wò láti fi láta ìwọ̀n gbé ga. ìdílé ìsìlámù ta wà ní àyẹ̀wò ti sàlàyé fún ọ kíkẹ́ ìjọba àmà àgbàgbọ́ ilé ìtẹ̀lẹ̀ kágbèsè lọ́jọ́ pé ọmọ ẹ̀yẹ ọmọ ọ̀fẹ́ ọmọ sátàrí ọmọ ẹ̀yẹ mú ọmọ sára rẹ̀ dà wọ́n lọ́ àti orí ara rẹ̀ ló ṣe tẹ́kọ̀ọ́ bá ní lọ́kàjẹ́ fáwọn ìdílé láǹfààní láti rí ọ nígbà tó bá dé nùtàrí rẹ tí a bá mà eléyìí tó ta mà mà orí ikú eléyìí tó pélégbé tó bá tẹlẹ tó ní nùtàrí nínú àlùfà ló ti jẹ́ pọ̀pọ̀lọpọ̀ rí fún mọ́rọ̀ ìgbé àwọn tí àwọn ti dènà àwọn tí àwọn ti jẹ wọ́n ti sàlàyé tó bá wọn ọ̀tẹ̀rà rẹ dá òfin ti padà bá rí ọ̀ àwọn olùgbàgbọ́ eléyìí tó tó tọ́lọ̀ tí àwọn ti báyìí ti lè àwọn ọ̀daràn kò sí ti pàṣẹ náà bí ẹni tó wà ní màtíkà wọ́n bá òṣèré ààrẹ dànù àlùjáde àmbẹ̀tẹ̀ ni tó wà mẹ́tíkà àlùjáde àmbẹ̀tẹ̀ ni tó wà ní Madina ìgbàgbọ́ ọ̀dọ̀ wà nípa ìwọ́dọ̀ wà Nàìjíríà náà báwo ló ti fẹ́ wà àlùjáde olùpéré olùpéré làlùjáde àlùjáde ti tẹ̀lé àtúnwọ́ tẹ̀lé àtúnwọ́ mi wọ́n lé ẹrù ọlọ́run bá làlùjáde ẹrù ọlọ́run bá wọn fi pọ̀ tàgá ní ó ti ẹ̀jẹ̀ ní bọ́ọ̀lù jókòó bẹ́ẹ̀ ẹni tó sàlàyé rẹ̀ fún ọ wọn náà wá wá wọn wá jù kí ló dé ó ní sáájọ náà làwọn kà tó fi pa tó fi pàdé bẹ́ẹ̀ ni nítorí pé tọ́ bá ti pọ̀ láti gbòòrò yìí wọ́n ní kẹ́tọ́ nítorí pé oríire làwọn fẹ́ ṣe náà fẹ́ ṣe náà láti fẹ́ torí kú làwọn fẹ́ ṣe níta tẹ́lẹ̀ ọmọ hàmẹ́ sọlọ́lá àwọn onípò ni ọ abẹnugan lọ jẹ láwùjọ ó lè mọ̀nà láti torí rẹ̀ tọ́ níta àwọn ẹni tọ́ mẹ́tọ̀ ọ̀dà kankan pàápàá jùlọ ẹ̀sìn tá a mọ sórí kọ́ọ̀lù lọ́ọ̀hún kọ́ọ̀lù ọ̀ṣọ́rọ̀ ọlọ́nsọ anabi Muhammad sallallahu alayhi wa sallam sọ kí láǹfààní kúrọ́ tó bí tó kù tá a gbé ọdún sínú kù kí láǹfààní ọlá ńlá eléyìí tó wà nínú rẹ̀ gbẹ́gbẹ́ ńgbà tó bá kú ìgbẹ́jọ́ ọmọ ọkọ̀ farakínra nínú sàárì rẹ̀ ipò rọ ipò àdán ipò òkú onídìí owó lẹ́yìn ṣe yóò ti ká lẹ̀ báká lẹ́sìn máa rí nǹkan kìbọnu lẹ́sìn máa rí tẹ̀yà lẹ́nu ṣe iná lẹ̀ báká nù ti ayé yìí owó owó yẹn títí níbo ló kó lọ níjọ́ tó ọba kú ẹ̀sìn tó ọ̀pá kú yẹn ojú ọ̀sẹ̀ kù nígbà tó ọba kú tán nítorí ti eléyìí tí ẹ̀sìn rẹ mú jẹ́ kí imáni rẹ kó nípa gidigidi àwọn ẹsẹ̀ rí eléyìí tẹ́sí islamu mu wa tó ní ti pẹ̀lú kásílọ̀ tó ti tẹ̀lé rárá tó ti sàwádà rárá tó ti sàwádà nù nítorí pé wọ́n wọ́ọ̀lì tí kálukú bá dénú sàárè rẹ̀ ọ̀dà rà rẹ̀ rí tó bá jẹ́ pípọ̀ ọ̀wọ́ wọn bá tẹ̀lé kọ́lọ̀ mẹ́jà rí. wọ́n á gbẹ òjò ńlá á gbẹ àwọn èèyàn sínú kòtò yẹn lọ èèyàn ń lọ bí igba ń lọ bí ẹgbẹ̀rún awapọ̀ wàlúwàdì oníkàlùkù ní ọ̀dàrà rẹ̀ àti mà láéláé títí dọ́gbẹ̀ làlùkìyàmà pẹ́ẹ́nì kan bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀tọ̀ pẹ́ẹ́nì kan bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ọ̀tọ̀ kó o ní mà láéláé ìwọ lọ́ọ̀dàrà rẹ̀ bàbá arúgbọ́rọ̀ wa ṣe rí nu kí ló dé tó àmà orí rẹ̀ tó orí rẹ̀ tó là kí ló dé sọyẹ pé wọ́n ń ṣàlàyé ẹ̀sìn òdodo fún ọ ọ̀n sanra rẹ̀ dá wọ́n ní ìgbàgbọ́ òdodo eléyìí tí ẹni tí ń gbọ́ sọ̀rọ̀ gbọ́dọ̀ dì ìwọ́tọ̀ ń gbọ́rọ̀ tó gbọ́dọ̀ dì nítorí pé àtẹ̀mí àti ẹ̀ à ń túra wa láti wà lẹ́nu kò sẹ́ni kánú wa tó ti ní garanti báyìí ẹnì kánú wo ní garanti wọn láàyè wọ́n lọ ń dákòtò ọkọ mọ́tò wa lólórí mu nígbà tí wọ́n bá wá ń fà mí tẹ́mi náà wá ń fara mi báwọn ẹgbẹ̀rún pété ṣètọ́ mi náà tó ń fà mí pé mọ̀kọ́ mọ̀ tẹ̀sí ta ló ṣe orí ara rẹ ló ṣe ọwọ́ akúta àwọn bàbá kan wá jókòó àtàwọn ọ̀dọ́ kan wọ́n á pàlù kúránì lọ wọ́n láwọn ń ka torí rẹ̀ wọ́n kó yà sí lọ wọ́n láwọn ń ka torí rẹ̀ wọ́n ní kíní gàdẹ̀ láì lù wọ́n láwọn ń ka torí rẹ̀ à olórí tó torí ikú náà ni bàbá àkúta gbẹ káàbà olórí ilé ó sì torí rẹ̀ bàbá àkúta bàkàlẹ̀ kejì nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti di àlàkalẹ̀ ní téèyàn ti ojú ọ̀nà téèyàn tọ̀ téèyàn fi sórí rẹ̀ wọ́láàj ọlọ́run ọba ti ṣàánú rẹ̀ ọ̀dọ́ dára rẹ̀ ó fi àwọn èèyàn fi ó fi wọ́n fún ọ màá sọ pé wọ́n fi wọ́n fún ọ ọlọ́run ọba fi wọ́n fún ọ ẹni tó ẹgbẹ́ sàlàyé ẹ̀sìn fún ọ wọ́n ń ṣe fún ọ nípa tọ́lọ́run ọba wù nígbàlódé Muhammad wọlé ẹlẹ tẹlifọ sẹlẹ ẹyin tí ara àwọn ará ń tẹsí ọlọ́ọ̀ni mo kura wọlé ọlọ́ọ̀ mo kú kákàlà jù lọ àmọ́ nítorí pé àwọn alágídí pọ̀ láàrin wa ọlọ́ọ̀ náà lọ dá wa ó ti mọ tó dájú wa la ọmọ ìhàdá àmọ́ kọ tẹ́tẹ́ ni wọ́n á kura wípé wọ́n mọ̀ ọ́ mo kura wípé á bí àwọn ẹni tó ti bá ara ní á tún á bí àwọn ẹni tá ara ti wà ọ̀nà dàda fi rọ́nà tán. wàhálà ìkọ̀tà torí délé kò nídìí pé wọ́n ń bì ọ́ ìwọ náà yẹ ọmọ wa ti fi tìtorí rẹ ká kò nídìí tó wọ́n nítorí pé wa púpọ̀ ọlẹ púpọ̀ ara sọ̀rọ̀ àtọ́ka ara rẹ nù náà ìtumọ̀ òní ń parun iná ilé ayé ń bí èédò títítítítí pamọ́. ṣùgbọ́n iná ti jahannam ọlọ́ni kúlẹ̀ máa kọ́mẹ́ tètè náà hùn sàìrà gbogbo gbàtọ́ bẹ́ẹ̀ dàbí gbàtọ́ ọlọ́ni láti fi iná fún iná fún wọn ni. ọlọ́ni láti fọ́ ti wá lọ máa náà. ojú ọ̀nà àkọ́kọ́ ní ìjàmbá a kì í ṣe sí pàlàbẹ̀. sábà ń sàlàyé ìgbàgbọ́ tó yẹ fún ojú gbìyànjú láti tọ́ka nínú àwọn tó ti ní ìwà àtàwọn kan ẹ̀dọ̀ àwọn máa kóra yín ká ẹ̀ máa jọ sọ̀rí òkú ọ̀rẹ́ àdánù ọ̀rẹ́ orí ikú akóbára wọn tí èyí ara wọn. ọ ìjọ tuntun àwọn onílé tẹlẹ wọn wàá tà yà wá síbi ìṣètò ọdọrọ jì ṣé wàá tẹlẹ àbí kí lórí sùn àárẹ. àwọn olórí ikú máa ń tẹ̀lé ra wọn náà. ẹ̀rí pààrọ̀ olórí ilé ìwé ìtàkùn pé méjì wọ́n ti tẹ kó tó di gbọ́ dára wọn. ṣùgbọ́n àwọn olórí ikú wọn á wọ́ tẹ̀lé ra wọn. ẹnìkan ní ìtorí ikú tiẹ̀ ẹ̀rí pé gbàtọ lọ́wọ́ bá sọ̀rọ̀ àwọn èèyàn tó ti sọ ọlẹ àlejò sẹlẹ tí wọn para fún mi ọlọ ọlọni èdè mi bá ajá àṣùkọọha gbogbo wọn ní àṣùkìyà gbogbo wọn lórí ibò ṣùgbọ́n nìkan àṣùkọọha ọlọ́run ní ẹni tó fi jó lórí ibùdó nù wọn ẹtọ́ bí tọ́ lórí ibú oní ìfà àwọn èèyàn yóò kú jẹ́ẹ̀jẹ́ lọ síbi àtúntò orí wá gbìyànjú láti dára rẹ lọ́dẹ̀ tó fẹ́ kó bọ̀. nítorí pé ara wa jẹ́ rí ilẹ̀ púpọ̀ kọ̀ọ̀rán náà ọlọ́run bá kìlọ̀ fún wa. àwọn èèyàn wà bí tó ẹ bá ìtúnu rọmọdọ́nà láyé ìjà wà yìí wọ́n láì wọ́n sí máa lónìí. èèyàn wà kó àmọ́ sàárè rẹ̀ èèyàn wà tó kú dàrí sàárè rẹ̀ ọdún rọmọdọ́nà lọ́dún tòní. wa títí wa náà ń bọ̀ níjọ́ la mọ̀ tí wọ́n palẹ̀ ju wa náà mọ̀ àwọn olólùfẹ́ wa nípa olólùfẹ́ ni nípalẹ̀ ní mọ́. tọ́wọ́ ẹ pé òkèdè ọ̀tá lọ́rọ̀ kiri ká rẹ̀ òkúrì ọ̀bá wà lórí títì yọ márùn. àwọn olóríire tí wọ́n fẹ́ràn rẹ tí wọ́n fẹ́ máa rá fún nípa rẹ àwọn ní oṣù lọ bù ọ́ mọ́lẹ̀ sẹ́ẹ̀mọ́ pé tá a bá wò nílé àká ìtọ́mọ èèyàn á pè é tó gbogbo wa náà ti mọ pàtùkọ̀ tán wa náà ni pé wọ́n padà lọ gbé wa sí kòtò kótó tó jọ̀gbìn jàlùkìyà ẹni tí ń bá rere pàdé wa nù sàárè nítorí kò sí sẹ́nu ẹni tí ń bá burú wà tí ń bá pàdé ọ̀wà nínú sàárè nítorí pé tó gbélé ayé tẹ̀ torí ẹ wọ́n ń kìlọ̀ fún wa kó lè bá gbọ́ wọ́n ń kìlọ̀ fún wa kó lè bá yọ lẹ́yìn ànímú tọ́mọ́dún kókó kí ọ̀rùn tẹ̀lé sí kó lè bá a sórí rẹ̀ wọ́n ń sàlàyé ẹ̀sùn ọ̀hún kẹgbà kọ́bù ọ̀bọ̀wọ̀ rẹ̀ tẹ̀lé kó lè bá a sórí rẹ̀ ìgbésẹ̀ àkọ́kọ́ nù ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ni tó bá fẹ́ sórí rẹ̀ á máa ṣe rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ nítorí pé ọkàn tẹ́lí ó dàbí irin ni ẹ̀yin tẹ̀ sí tẹ́ mẹ́kò àti ẹ̀yin tẹ́ ní ẹ̀rọ mẹsìnì jẹ̀ǹgùn àti ẹ̀yin tẹ́ ní mọ́tò kọ́dà kẹ̀kẹ́ àfẹ̀tẹ̀wà ó yẹ gbogbo yín wípé irin tẹ́ rí yẹn tí wọn gírísì rẹ̀ kò dájú wípé yóò ti tẹ̀. tó bá ti tẹ̀sí àtẹ̀jẹ̀wà nìyẹn bá ní ẹ̀yẹ́ wo chéènì rẹ̀ tí wọ́n bá máa fi kírísì sí tí wọ́n máa fi engine oil sí nígbà tó dájú ni pé àárín ọ̀nà lèyìn òwò sí nítorí pé gbàtẹ́ bá tẹ fẹ́ dàn tẹ̀tẹ̀tẹ̀ yóò kan tó bá kan kọ́ ẹ̀yìn òmòrí lọ wájú. bámẹ́sẹ̀ ti sọ machine bàdáàdì àbí ti jẹ́ǹgì bámẹ́sẹ̀ ti sọ àwọn mọ́tò dáhùn fún ká ẹ̀rí tó gbogbo gbà wọ́n máa sọ fún yín pé láti ìgbà báyìí dé ìgbà báyìí tó bá jẹ́ pé àwọn ẹni tó jẹ́ expert bàbá gbé mọ́tò rẹ lọ sáfíìsì lọ́dọ̀ wọn ó ní kò gbọ́dọ̀ kọjá àgbà báyìí pẹ́tù ti padà fún wa ṣe sáfíìsì mi. torí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ méjì ni ọ̀nà. tìrọ́dé nítorí pé kò yẹn òun kankan lẹ̀ mí lára engine tó bá ti dépò yẹn engine ti lọ. ìrántí ọlọ́run òun kankan lè po nínú ọkàn wa ẹni ọba ti máa rántí ọlọ́run ó ti kú wọn ti kú ìrántí ọlọ́run pàtàkì jàmbá. ẹ̀yẹ́ wo ìdá máa lò nínú ìgbésí ayé wa láti máa kọ orin ẹ̀wọ̀ ìdá lò nínú ìgbésí ayé wa láti máa kọ orin ọ̀pọ̀ púpọ̀ wọ̀lọ́ àti nínú agboolé èmi ìfowó mi ra rékọ̀dì ṣùgbọ́n lé àdánwò tí mò ń gbé kó bá mi ẹni tá à ń tọ́ta àjọ múlẹ̀ tira wọn ó ní létẹ́sì fún jìgbọ́n jáde sẹ́mi pé tó bá gbé sí èmi ò fowó ra o àmọ́ nítorí pé etí subhanallah ó ju agbérin lọ níbi iṣẹ́ máa gbọ́rọ̀ kọ́lọ̀ má fi kúkà ṣe jí wa. tí tí wọ́n ń kọ nínú rẹ́kọ̀dì yẹn bá fi ń dé etí kọ èèyàn pẹ̀lú òkú ọlọ́run tí wọ́n bá ti pa rẹ́kọ̀dì yẹn o ní sáláì rí kankan àbí méjì sí mẹ́ta tó ti há sórí nínú orin tó ọgbọ́n nígbà kọ̀ọ̀kan nínú ìgbésí ayé rẹ̀. kọ́dà ó tún forí mú nǹkan nínú bí wọ́n ti ṣe dára sílùú tí wọ́n lù láàrin kan bẹ́ẹ̀. ẹ wá wò irú àwọn nǹkan wọ̀nyí bá ti lè jókòó sí wa lára kì í wọ́n lọ ra o báwo wá ní wọ́n lọ ra. irú nǹkan jókòó sí yẹn lára èyí lè rántí ọlọ́run ma ìrántí ọlọ́run kì tí wọ́n bá ní bí kọ́rọ̀ náà tẹ́lẹ̀ tó ẹgbẹ́ bí orin bí wákà bí nǹkan ló fi ń kọ́. gbà. sọ́mà sọ subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah wàlá ìbànújẹ́ kan dábọ̀ ṣé kí lélẹ́yìn sọ̀rọ̀ kí ni sọ̀rọ̀ àníkẹ́ kí rẹ́pọ̀tì. olè má lè sọ́jà dùn ṣùgbọ́n màá ń gbé ọkàn rẹ̀ táàbà máa ti rántí ọlọ́wọ́ kan ti bàjẹ́ mọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́. ẹnìkan nísìnyí ó ní orin tó ń gbọ́ yẹn gan ni mú tẹ́ yá nítorí tó wọ́n bá gbórin kò sí bí ọwọ́ ń tẹ̀lé yá lẹ́nu tẹ́ ẹ̀ ń pọ kankéré wọ́n ti wá mú ansẹ̀t wọ́n sọ sápò ansẹ̀t rúndò pẹ̀lú ògbọ́n lọ yọ ọmọ kọrin ìdóni wípé ẹni tó ń kọrin ọkọ orin nìyí bí ṣe ń wíjì sọ̀tọ̀kùtọ̀ tí ń bá tí ń bá iná ìlú náà máa ṣe tí ń bá tí ń bá tí ń bá tọ̀ ọba ṣe kí ni. subhanallah bẹ́ẹ̀ náà ni bàbá ta ni kò dérin yóò ṣe ń gbé jáde mm mm bí àyè twelve mm nítorí pé tí ń bá tí ń bá tí ń gbọ́ kò tí ọmọ ti ṣe mọ́. ọ̀pọ̀lọpọ̀ lè máàmù náà fẹ́ẹ́ ti wá àdìbáwọn èèyàn ó ní ẹjọ́ ti mú ikí màjáde fún iná ọ̀rọ̀ mi ta bùtù. láàrínláà ẹ̀dùnmọ́wọ́. Ńbọ̀lọ̀rọ̀ ọlọ́run wà, ńbọ̀lọ̀rọ̀ ọrụ Mọ̀hámẹ́d sallallahu alaihi wa Nítorí pé ọkàn ti kú látàrí ìgbọ́ púpọ̀. àfàlùkùránì sí ìrántí ọlọ́run ọba ẹ̀jẹ̀ máa. Láti ìgbà tí Ramadan ti tán, mú àṣẹ ọ̀ka ẹ̀yọ̀ kan nínú A sì ń fẹ́ pé tá a bá fún kí màlẹ́kà ti kọ́ tẹ́wọ́ pẹ̀lú wa. ń àtàrà wa dànù ọ̀pọ̀ ọ̀pọ̀ púpọ̀ nínú rọmọdọ́nà tẹlomi ti ká alukurani kan kọ́jà lomi ọ̀pọ̀ alukurani mọ́tò ní kọ́lọ́mọ́ kíláàsì máa kílíkì ló tún wá lónìí ìpèsè ìwọ ọlọ́dẹ rántí ìwọ náà dé subahana mọ́ táǹbà wa ń ṣe bá ọ̀nàdà láti lè ṣe àwọn ẹrú ọlọ́ wọ́n máa ń ṣèrántí ọlọ́ọ̀dẹ́bí pé ahán ó ti bá ìrántí ọlọ́run ọba ó ti bá a lọ débi bá hàn wọn èlé sọ̀rọ̀ míì má yàtọ̀ sí ìrántí ọlọ́run nọ́mbà ń bá wọn sọ̀rọ̀ bí ìrántí ọlọ́run bí ìrántí ọlọ́run náà wọ́n máa fi dà wọ́n dà olùkọ́ wa wọ́n sọ fún wa débi bẹ́ẹ̀ nìkan wà ìrántí ọlọ́run ahọ́n rẹ̀ dé dúró àbí kó kí àkọ́bọ̀ lẹ́nu. ọ̀la ọ̀kan nínú gbèsè ilé ìdíje agbóríire yéésẹ bí kò lọ darapọ̀ máa ara záwíà yéésẹ bí kò lọ gbọ́wọ́ kí ọ̀nà akóso sọ̀rí kọ ọlọ́mọdé o ọ̀nà abúniyà o ọ̀nà rádaràdá dájúdá ti yẹ o ojú ọ̀nà ìdánilẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wa sallam qul hadhihi sabili ad'u ila Allah ta'ala nusira ana wa man ittaba'ani sallallahu alaihi wa sallam kójú ọ̀nà tètè sí o mo ń pèpè lọ́sọ̀dọ̀ ọ̀wọ́ ojú ọ̀nà tàná ti sọ bá fi ọlẹ́ ọ̀rí pọ̀ sáńpé tó ọ̀rí pọ̀tọ̀ ìkó ojú ọ̀nà lójú ọ̀nà àwọn ti tìjà ní káwá tẹ̀lé káfíńtà náà tilẹ̀ ahmed rìbáyé tó láàmà tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ káfíńtà náà tilẹ̀ àtòkọ́rí lè tàlẹ́ni náà tí wọ́n wọ̀ káfíńtà náà tilẹ̀ àwọn òwò bá dá wọn nọ́mbà wọn mú wáyé òun mú lọ ìbọn torí rẹ̀ ojú ọ̀nà tàbí ìṣòro àlùsọ̀lẹ̀ ìpèsè lọ́sọ̀dọ̀ ọlọ lórí àmàdájú àmàjẹjẹ kéésà ìpàkàtẹ torí gbàdúgbò láti máa pèèyàn lọ́sẹ̀tì ọlọ tí wọn náà wá fi tẹ kápẹ́tà lẹ̀ tó fi tẹ mẹ́kọ̀ọ́ lẹ̀ tó wá gba ibòmí lọ sílẹ̀ ń bá káláyé ní ìtòmí dáwà dáwà bá òkílẹ̀ sí ojú ọ̀nà tàbí ìṣòro àtẹ̀mí àtàwọn tí ń tẹ̀lé tèmi tí ń tẹ̀lé mi nìkan àtẹ̀mí àtàwọn tí ń tẹ̀lé tèmi tọ́n bá ń jalù tọ́n fanu tọ́n fẹ́ kú tọ́nà ànábì lọ tẹ̀lé àwọn jẹ́ pé wọn náà tó gbé lọ́gbọ́dọ̀ lọ lórí ìdùnnú bí àìsàn kan. wọ́n tó bá rà lọ ògbó ní bọ́lá wà máa hànà mí lẹ́nu ìsìnkú èmi ọ̀dọ́ kan náà àwọn ọ̀sẹ̀ bọ̀. ìwọ́n tó lè tó orí ìwọ tó ṣe pé bó ṣe ń poli bó ṣe ń pe ìtàbó bẹ́ẹ̀ náà lọ kọ́ ya wọ́n ti tún dé mọ́tòláṣí oṣù aláwọ̀ àgbà ìwọ ìṣọ́ ọmọlẹ́yà lẹ́nu sọ̀rọ̀ bá ti tẹ̀lẹ̀ ọ̀daràn ẹlẹ́bọ ní ọ̀ nítorí pé wọ́n máa ń anamí lẹ́nu ṣèké èmi ọ̀dọ́ kan náà àwọn ọ̀sẹ̀ ọjọ́ ọ̀nà tàdábé torí ẹ̀ torí bá nàbí èsè ọ̀fẹ́ bọ̀ ìdí nù tá a ti sọ pé ẹ̀fẹ́ bọ̀ ẹ̀ má fẹ́ bọ̀ òkùnrin bí èsè bọ̀ ọ wá rí ah, àwọn ẹ̀bọ kéékèèké ìjà àti kéékèèké àti ńláńlá ojú ọ̀nà jà á dá màdì kọ́mọ ẹlẹ́dàá kọ́mọ̀tò alọ́mọ jà á dá torí ẹ̀ ojú ọ̀nà tà nàbí sọ̀rọ̀ bá àdúgbò náà lọ́tẹ̀ wọ́n kọ́ wọ́ ọmọ àti ìdíkiri kan lójú ọ̀nà tọ̀rí يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا ọlọ́run ní ayọ̀ olùgbàgbọ́ òdodo ẹ máa ṣe ìrántí ọlọ́run ní ìrántí tọ́kọ́ ẹ máa ṣe àfọ̀mọ́ fọlọ́run ní àbẹ̀lájúmọ́ àgbélé gbogbo rọ̀wọ̀ ẹ máa ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá yìí. ojú ọ̀nà ẹlẹ́kẹta nínú àwọn ojú ọ̀nà tá a máa tẹ̀lé láti torí rẹ̀ ọ̀nà ní kẹ́kọ̀ọ́ tó tọ́ wàláyé àwọn ẹ̀ṣẹ̀ wà tó yẹ kó àtẹ àmọ́ bá tẹ ẹ̀ṣẹ̀ wà tó yẹ pé ẹnìkan ló mú àtẹ ẹ̀ṣẹ̀ wà tó yẹ pé ẹnìkan ló da ju wa lọ́rùn gbogbo olú àwọn ẹ̀ṣẹ̀ yìí wọ́n pọ̀ àmọ́ wá nítorí pé lẹ́yìn náà bá fẹ́ mọ̀ ẹ rí i pé tá a bá fi rojúmọ̀ ẹ̀yọ̀ kan wákàtí mẹ́rìnlélógún ẹ jẹ́ ká wo iye ìtẹ́jú tá a fi tẹ̀lé tọ́lọ̀ nínú wákàtí mẹ́rìnlélógún àti iye wákàtí tá a fi fẹ́ lọ ibẹ̀ láti mọ̀ pé ẹ̀ṣẹ̀ wá pọ̀ púpọ̀

tó èèyàn ló ń tẹ̀ kó tó tẹ̀ lọ. Téèyàn bá ti lè pa òfin ọlọ́run pé kí wọ́n pa ọ̀gá. O tún wá pàdú rẹ ní kí wọ́n pa àwọn ọ̀pọ̀. Tó bá dídọ̀ pé ìdàgbé yá látàrí kó tú bá látàrí kó òye tọrọ àforíjì títí tó fi kú. Ọlọ́run ẹlẹ́dàá wa ó lè gbẹ̀sán fún àwọn ẹni tó pa yẹn nínú bẹ́ẹ̀ rẹ. O tún wá padà tún wá foríjì ọ̀ aláàbò lọ́wọ́ ọ̀bẹ ẹlẹ́dàá ẹsẹ̀ wo gan lè yẹn sẹ̀ láyé tí wọ́n á wò pé ah, ẹlẹ́kọ̀ọ́ ẹsẹ̀ mi lẹ̀ èmi ò lè tẹ̀sí mọ́ àforíjì kí náà wí ọlọ́run lè forí dúró àwa yìí pẹ̀lú ọ̀pọ̀ náà ó forí jà. tó o bá ti jẹ́ pé òdodo tòdodo iná ló fi tọrọ àforíjì tòdodo tòdodo ló fi túbà lọ sọ́dọ̀ náà wọ́n mú ayọ̀ ọba ìyọnu náà ọba pàdé. torí ẹja pọ̀ ní màá túbà ẹja pọ̀ ní ọlọ́run ọba inna ọlọ́run nífẹ̀ẹ́ sáà ti máa túbà ó ní kẹta àwọn tí máa ń tè mara ọlọ́dà kò sí wa lọ́kàn nínú wọn. nínú àwọn nǹkan eléyìí máa dé ká sórí rẹ̀ ó náà ní ká máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ tí kọ́lọ̀ ń jọ da fún aláì ó da fún aláìsíyá ẹ má múlẹ̀ ayé lásán nítorí pé tó bá da fún yàrá yìí èyí dandan kó da fún yàrá lọ́síyá èyí ti dandan kó da fún yàrá yìí kó tó da fún yàrá lọ́síyá àtàwa òun náà ní kó gbogbo ẹni táyé bá ti yẹ ọ̀run gbọ́dọ̀ yẹ ni nínú sọ̀tútọ̀ yorùbá nù àìmọye ẹni táyé yẹ sẹ́ńtò yóò fòlì sápọ́n lọ́la sùúyà àìmọye ẹni tó rí ti láyé sẹ́gbẹ́ nínú àwọn ọmọ ajá alámàjọ wa àìmọye ẹni tó gbé láàrin àwọn èèyàn fún ìdá àmọ̀pọ̀ wà bẹ̀ rárá rárá àwọn ni wọ́n wà wájúwájú náà tẹ̀ torí ẹ̀ oríire oríire òdodo náà ni rọ́pàná á ṣe nà fi dúnìyà náà fẹ́ràn ọlọ́njọ́ da fún alárí yọ da fún alákùnrin sọ́wa bàwa làwa níbi ìyá jahannam eléyìí ló ń yí òdodo tẹ̀gbọ́ntàdó àkàlẹ̀ sílẹ̀ fún àwọn aríkí gbogbo àgbà yìí ó ní ìṣègbè láyé lásán ó ní ìṣègbè láyé lásán láti à ẹ̀ ronú dáadáa lórí tẹ bá ronú dáadáa ayé yìí ọ̀tàn àwọn kan á lọ àwọn bàbá kan ló bí àwọn dà lónìí bàbá kan ló bí bàbá tiwa sáà rí wọn rí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó àti àkúrò wọn rí àkúrò wọn àwọn náà mà tẹlẹ yìí tọkàn àwọn náà mà tẹlẹ ayé yìí tọkàn àwọn ti lọ bí ìgbà tí wọn wá rí torí rẹ ẹmẹjẹ àgbàgbé pébi tí wọn lọ tí í ṣe afárá láàrin ìgbésí ayé àti tàǹkìyàmù àwọn náà lọ ọbẹ̀ ńjọkan tó tó dídọ̀ pé tàǹkìyàmù àmọ́ wọn á tọrọ pé ọlọ́ọ̀dẹ ọdẹ aláyé ọlọ́ọ̀mọdé ọbàjẹ́ lọ́ọ̀kìyàmù àmọ́ tó bá ti jẹ́ ibi àgọ́ èèyàn ọba ayé ayé ayé ayé lásán ẹ̀rí pé ayé náà ni ọmọ ti tẹ́tọ̀. ìsìn nínú ìgbésí ayé wa ẹgbẹ̀rún pèjì èèyàn wá tàṣùbà lọ. tó ti kórè lọ́dọọdún wàhálà ẹlòmí ń lórí ìjà àbí títẹ títẹ. ẹ̀yin ò ní lọ yìí olùsọ́sílàsì. aláàbọ̀ gbàgbé ìdí náfìlà náà ni ẹni tí ó sọ̀rọ̀ àyàn ó ti jẹ́ tó ti fẹ́ jẹ́ pé náfìlà ni ó mú títọ́. gbogbo ní táwọn wà ń bí nǹkan ilé ayé òṣèlú ti kọ́ tẹlifóònù ní tàbí rẹ̀ kí ló dé tó fi wá jẹ́ pé ní ọ̀sán yìí làwa fún lọ́lá wípé kọ́kọ́ tí ò ní tán lọ́wọ́ wa ọ̀yẹ́ kó bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká gbìyànjú láti máa jẹ́ ní sójà gbé báńsì ń wá kọ́ta aláyé báyìí ń wá kọ́ta alọ́sùn yá kọ́nà ẹlẹ́dàá kóso kọjá fún wa láyé àti àlùkìyà. ìpẹ́lẹ́ karùn-ún nínú àwọn kẹta máa ṣe eléyìí ó ti ká sórí rẹ̀ wọ́n náà ní ká máa ṣe dáadáa táwọn ẹ̀rọ ọlọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wa àti ìwà wa ọ̀rọ̀ ẹnu wa ká máa sọ dáadáa sọ mọ̀làkejì ká máa sọ dáadáa nípa mọ̀làkejì ìfẹ́ wájú wa kò sí wájú wa nítorí pé gbogbo táwọn àtẹnu gbọ́n gbogbo ẹ̀ pátá lọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá ó ju alẹ́ rẹ̀ ń parí gbogbo ẹ̀ ní ìwọ̀n bẹ lórí rẹ̀ kìí ṣe dandan kó fáwọn èèyàn lówó àmọ́ dandan ní kọ́ jẹ́ni tọrọ rẹ̀ tí ó da sọmọlá kejì sẹ́mi pé ìgbà tó ń pa àwọn ọ̀rọ̀ táà ń sọ̀ dà iná ló jẹ́ pé tí ẹnì kẹta bá ń bọ̀ ẹnì méjì ti ń sọ̀rọ̀ yìí ó ti rẹ̀ ń sílẹ̀ nítorí kó fẹ́ẹ́ ṣe kó jẹ́ tọrọ rẹ̀ náà ni wọ́n sọ. ó kì í tó bá yẹ pé

nítorí sábà ti mọ̀dí rẹ̀ kò bá tàkà fún wa ọ̀rọ̀ ẹnu wa síra wọ̀ ọ̀dà àtìdẹ́ntò. ìrẹ́ ọjà ti láàrin èèyàn látàrí yìí látàrí wa jẹ́ ni ilé òtó ti wá àmọ́ pa àmọ́ ń parí. àwọn ọmọ tí ìtàn yìí ti ṣẹlẹ̀ látùmọ̀ sẹ́wà láì lórí pé ti wá àti kẹ́ sóríire èyí ò lè sóríire nítorí pé gbogbo ẹni tó bá sọ̀rọ̀ àìdá sí bá wọn tí wò ní wá sí tó tó fẹ́ wà láì tẹ̀lé àti kó ti tẹ̀lé àfikún náà màmá tó bá mà tó bá ránṣẹ́ kẹ́ bá pè lágbájá ẹ bá pè bàbá lágbájá ìyá lágbájá mọ̀ fẹ́ sẹ́yìn náà ọ̀bẹ̀ ń kalẹ̀ abẹ́ yànnà náà ọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú ògbọ́lọ́ tó bá ti rójú ẹni tó ti sọ̀rọ̀ rẹ̀ láì dáa tó ti sẹ́wà láì tẹ̀lé àìlélórí láì ṣé èsì pàṣẹ ti tú ṣé èsì pé mo ti tọ́ bò. bẹ́ẹ̀ni nítorí pé ẹni tó ṣe kéèdù oníkè sẹ́kùlé ìwọ gángan lọ́ọ̀fẹ́ ẹnu rẹ ẹlẹ́kùn èyí ń mójútó pa tiẹ̀ bọ́jẹ̀bì ibi tó ń bá ti ń bá wọn mójútó pa tí wọn ò fi sọ ni wọn ti sọ pé òun gba àtàwọn ọmọ tiẹ̀ ni wọn ti sọ yìí pé ìwọ ló jẹ́ àwọn lẹ́rù kí ló dé táwọn ìran sọ wá bí ó gbé èèyàn méjì ń jà láwùjọ tiwa àwọn ò ní gbìyànjú ká pé ikùn kínní àti ikùn kejì kí ló dé ó ká máa bára wa jà mùsùlùmí sí mùsùlùmí ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi ẹjá pé ẹjá parí rẹ̀ kọjá láwùjọ tiwa wọn èsì bẹ́ẹ̀ o kálukú ọ̀nà mú sáìtì èmi ò ní mọ sọpọ́ọ̀tì a àwọn eléyìí láwọn sọpọ́ọ̀tì b àwa máa dáná sọ́tẹ̀ a máa dáná sọ́tẹ̀ gbogbo ń dáná kọ́sẹ̀lẹ̀ àti ń dáná kọ́sẹ̀lẹ̀ ilé àmọ́ sọ àmọ́ wa para wa jẹ́ àmọ́ sọ̀rọ̀ ara wa láì dáa nítorí kíni nítorí pé eléyìí táwa ń gbèjà ẹni wa ni ẹnikẹ́ni ó sì lè bàjà láyé ọ̀tá wa náà ni ọmọ jẹ sábà ló ṣe dáadáa tata kí ló ṣe dáadáa wo ló ṣe báwo jọ wa ṣe rí láti bẹ́ẹ̀ sórí rẹ̀ kó lè yá ṣe sórí rẹ̀ bá èyí sórí rẹ̀ nítorí pé ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu gbogbo ẹni tó gbàjẹ́ kò lè dá láéláé ọ̀rọ̀ rẹ níwájú ọlọ́ọ̀tọ̀tọ̀ dá gbogbo wa kò lè dá láéláé nítorí àrùn òfin tọ́lọ̀ wọn bá ṣe wọ́n ti lùgbàdì rẹ̀ ó ní sọ yìí ọmọ làkejì bí ìjà náà lè bá wà lábẹ́ ìjọ ìwọ ọ̀wọ́ abẹ́ sọ yìí ọmọ làkejì ìwọ sì ń fẹ́ fún ọ sọ yìí yẹn ọlọ́ni wọlé ọ̀sán tó máa lẹ́yìn tẹ́lẹ̀ fẹ́ bí ilé ẹ̀ والمطر والفؤاد كل أولئك كان عنه مسؤولا gbogbo tó o bá mọ̀ nípa rẹ̀ mọ̀ sọ o torí àti gbígbọ́ wa àti ríran wa atọ́kùnrin wa gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ fi wá lè rìn pa rẹ̀. bó o ti sọ yìí rẹ ọlọ́ọ̀ni kan sọ yìí rẹ àti nǹkan kankan kí ni abẹ́ ká mi máa ń dẹ́rù ọmọ bàbá àwọn ẹ̀ sọ̀rọ̀ kankan kí ni mo sọ pé dájú àmọ́gbà tí wọ́n mọ̀ kó ti sọ́kọ́ ti sẹ́gbẹ̀rún rọ́bọ̀ ẹjẹ́ àjọrò wọn ta táwọn ọmọlàkejì wa kọ́mọ́jọ pé lójú ayé ọ̀rẹ́ ni wa lọ́jọ́ pé nígbà pé yá wa á lò dà wọ́n mọ̀ kó ní àwọn kankan tó ọbẹ̀ gbà lọ́dọ̀ rẹ̀ ní kí ni ti kankan pamọ́ sọ́dọ̀ rẹ̀ à òun sì ọ̀ ojú ọ̀nà tuntun rírì ó kù káta kájé kọ́rọ̀ ẹ̀nu wọ́n dá táwọn ọmọ ẹ̀yà wa kájé kí ìwà wa kọjá tiwọn ọmọ lọ jẹ́ pé dáadáa tiwọn wọ́n padà kó fún wọn tó bá di lọ́la pé الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا إلا الله الله أكبر الله أكبر ولله الحمد lábẹ́ bẹ́ẹ̀ agbọ́dọ̀ gbìyànjú láti rí i pé àwọn èèyàn dédé òyédè àìgbọ́ra ẹni yóò bá ń bẹ láàrin wọn nínú ojúṣe wa ní ká máa ṣàtúnṣe nínú ojúṣe wa ní ká máa ṣàtúnṣe láàrin torí jàmbá ti ń ṣàtúnṣe àwùjọ ń dáadùn àwùjọ ń dáadùn kọ́lọ̀ ń dé káwùjọ ọwọ́ dáa kó tó ìgbésẹ̀ ẹlẹ́kẹ̀fà ọlọ́ọ̀ni tó kú pẹ̀lú sáì dájú ọ dáadáa ní tí wọ́n máa ń tó sí wọn nítorí pẹ̀lú tó bá ti ṣe dáadáa ẹ̀dá dáadáa rẹ̀ ò ní gbé bẹ́ẹ̀ lẹ́ni tó sáì dá ọlọ́ọ̀ni ti pa máa ní oníkálukú wájú ọ̀pẹ̀ ìdàgbò yáàbà ọlọ́ọ̀ni ó kúlẹ̀ tó gbélé ayé ṣe ọlọ́ọ̀ni tó kárí tó tó kárí dáadáa kọ. ìgbésẹ̀ ẹlẹ́kẹ̀kẹ́ kárí wá pẹ́ mọ́ láti láti sọ láti bá ti tó wọ́n bẹ́ẹ̀ tó nǹkan tí máa jẹ́ kéèyàn sórí rẹ̀ kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó nípa sórí rẹ̀ nínú nǹkan tí máa jẹ́ kéèyàn sórí rẹ̀ ìtẹ̀ ẹlẹ́kẹjọ ó dà ní kéèyàn má máa dá sí ẹ má máa dá sí ẹ má máa Muhammad wọ́n ti mọ̀ máa ń bá wọ̀nyẹn wọ́n ti mi lára tó ń ta ìdásí àti kí torí kọ́ mọ́ba àtẹ̀mí lára kọ́ mọ́ba ìgbà ìgbà sí ìwúlò yẹ kí mo ti tó bẹ̀ ànábì ní báwọn ti kọ́ máa ní ọ̀la báwọn ti kọ́ máa ní ọ̀la ó pé kọ́ máa dá wa nínú dídá wa àbúrò wa gbà ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ máa kọ́ pálíjà tó fọwọ́ bà nínú dídá wa ẹni tí ìbá ti bá àwọn èèyàn àti àlùjá náà bà sí. bí àwọn obìnrin ní ẹjọ́ pé méjì nù lè ẹ wá múra yín lọ́sàn ẹbí tẹmọra yín lórí bá méjì ti kọba torí kọkọ bí àwọn méjì tọkọ ibà kú wọn dọrẹ ni tọrọ ta wa tọta gbogbo fìdínà lẹ ti tuta tọta bá ti lọ káwọ dọrẹ lọ torí ẹ a ọ̀rọ̀ wọn bá yẹn lẹ́rù a'udhu billahi minash shaitanir rajim ọwọ ń dájì yàrá rẹ lọ wà ẹnìkan àti mọ̀kọ́ wà ń lé nítorí ọ̀bẹ bá orogún rẹ̀ sí àṣetọ́ni ọwọ́ àbọ̀ náà lẹ́mọ̀ ọgbọ́n bá lùjà nípa ọgbẹ́ lọ tó bá ti jẹ́ pé wọ́n nìkan lọ dá wà bí ebi ti rántí ọlọ àṣetọ́ náà kọ́ ọkọ̀ bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin ọwọ́ àbí iṣẹ́ ẹ̀kọ́kù nínú èyí ogún ọ̀wọ́ arẹ́ nìkan tó lè bá ṣe ọ̀dà tó ti wọ̀ lè yá bù èyàn ò lè kókún ká má tiẹ̀ rẹ́ nìkan tọ̀rọ̀ wa fẹ́ jọjọra wọn. ọ̀wá máa dá wà tọ́ba ti fẹ́ wá bọ̀ ọ̀sà àjálù wọn kọ́ báyà torí ẹnu kéèyàn báyàn sí àbúkọ̀ bẹ̀ ọlọ́mọ ti lé àbúrú jìnnà síyà àwọn ṣẹ̀yà síyà wọ́n máa ń jìnnà síyà kágbìyànjú láti jẹ́ pé à ń báwọn èèyàn sí bọ́dà kó ṣe pé wọ́n máa jàǹbá wa wọ́n máa fara ni wa ó pé wa ju ká má bà wọn sí lọ ìgbésẹ̀ ẹlẹ́kẹta ó náà ní pé a gbọ́dọ̀ tí ó tilẹ̀. a gbọdọ jẹ́ kọ́wọ́ owó tilẹ̀ a gbọ́dọ̀ máa wá kankan sí ní gbogbo gbà nínú gbèsè ayé yìí a gbọ́dọ̀ máa wá kankan sí gbogbo gbà kọ́dà kò ilé ọ̀rọ̀ máa fi igi nígbà tó ọmọ kò wọ nígbà tó tó ọwọ́ igi ká irú títí yìí pẹ̀lú láàrin ọdún kan ó ti pín ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn wàláhì báwọn èèyàn mọ ọlọ́run kò fún ọ lẹ́sàn-án. ṣé gbọ́dọ̀ nàbẹ̀ ọ̀sọ̀rọ̀ bá àlùsọ náà ní tí ìyẹn bá ní pépè dà kúrẹ́ àmọ̀ tó lé ní. tí kì í ká ti pẹ́ lọ́sọ̀ rẹ̀ kágbébí igi mọ́tò alábì ní lọ ó ti di pé kì í ọ̀wà pọ̀. nítorí kí ẹsẹ̀ lórí tòní àwọn ẹni tí ò lè jẹ́ jẹ wọ́n mọ̀ gbalada rẹ̀ láíláí. ní orílẹ̀-èdè ni wọ́n nítorí pé wọ́n sì ròyìn igi tó nìkan gbé ní ìlú wa hundreds of thousands làwọn kì í jẹ. ìgbà tó ń ṣe wọ́n fi léèrè ó ní wọn lọ́wọ́ òun lórí kankan kó tiẹ̀ kó ṣe. àmọ́ òkúra rí i pé bí gbogbo olú àwọn ṣe ti lè aṣálẹ̀ ibi tó tó tó ṣe tó fi gbogbo ẹ̀ náà tó ti da aṣálẹ̀. wọ́n wá kà á bí bẹ́ẹ̀ tí kì bá pọ̀ tó bá pọ̀ yóò dì ó ní tọ́ka tó fi múra sí i àti ẹni tí wọn ọ̀ràn ti wù. àwọn wá rí ibi ọkùnrin yìí nìkan ibi tó nìkan pè hundreds of thousands ní ẹ̀bùn ni wọ́n tún kò kéré láyé sí ìlànà. báwo wá ní káníyà rẹ̀ bá tún dà ọlọ́run bó tún sálẹ̀ sàn ní ìyẹn. ẹ mẹ́ta ti kọ́ owó tilẹ̀ àmọ́ kó tilẹ̀ fún àyíká kọ́mọ́ tilẹ̀ fún àyíká ẹ̀jẹ̀ ti kọ́ owó ọjọ́ tó gbogbo gbà náà là ń fi tèrè rí gbogbo gbà là ń fi tèrè rí torí pé ẹ̀yin náà lẹ́ẹ̀ padà kẹsàn-án rẹ̀ tó bá ti lọ́la àti ìgbàgbéyà mi láti ti mọ̀ kọ́kọ́ kì í kílẹ̀ lásán ẹni tí ọba ti rí dáadáa fọwọ́ rẹ̀ sí lọ́ọ́ ra ìdá fọwọ́ rẹ̀ ọlọ́mọ sọ wà lọ́wọ́ tí ọmọ ìta ìdá. ẹlẹ́kẹ̀wá onáni pé anditẹ́wájú ìtẹ̀ta náà atúnisẹ̀ tó níwájú ìtẹ̀tọ́lá iṣẹ́ tọ̀túnla iṣẹ́ ẹjọ́ mẹ́rin gbogbo ẹjọ́ bá fẹ́ sórí rẹ̀ iṣẹ́ ẹ̀tùní ló mú òdodo iṣẹ́ ẹ̀tùní ló mú òdodo iṣẹ́ ìdáná ti sẹ́kẹ̀ ní ó ti lọ iṣẹ́ ìtọ́lá ọlọ́run lọ́fẹ̀ẹ́ ní yọ dọ̀là bí ẹ̀ bá ti fẹ́ sórí rẹ̀ iṣẹ́ tó wà wá ti rẹ̀ ní ìsìn ló mú òdodo bẹ́ẹ̀ náà ni lójúmọ́ sàn alẹ́ tá a ti láàrọ̀ alẹ́ ìta ti lọ́sùn alẹ́ ìta ti lálẹ́ ìwòlá àmójútó àtìkù tá a wà nù rẹ̀ ní ìsìn tiẹ̀ láàmú tó yé máa kéke yẹn sórí rẹ̀. àwọn tó o bá fẹ́ kó gbogbo ẹ̀kọ́ lẹ́ẹ̀kan náà ó lè kọ́ kankan òbí tí kò yọjú. ìrẹ̀lẹ̀ yìí wọ́n pàtàkì fẹ́ni tó bá fẹ́ sórí rẹ̀. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd. ẹ̀rí ìgbésẹ̀ lẹ́kọ̀ọ́kàlá fẹ́ni tó bá fẹ́ sórí rẹ̀. ó náà ní etí ọgbọ́n ọ̀mà nínú rẹ̀ pọ̀ èyí táwọn èèyàn tó fi súnmọ́ tí wọn ọ̀mà nínú orin tó lọ sí wọn ó pọ̀ òdùkú láti òfin ọ̀nà nínú tí wọ́n já sórí rẹ̀ wọ́n má dàgbọ́ wo orin tó lọ sí wọn wọ́n sọ nípa rẹ̀ lójú ọ̀nà tí wọ́n mú ọ̀nà lórí orin fún mi wọ́n ti dúpẹ́ lórí orin tó ṣe fún mi èyí ti ti bá a rí èyí ti ti mú kẹ́ẹ̀ ọdún náà ṣe lónìí alhamdulilayi agbára mi ká ṣe ń tẹ ẹ̀dá sọ gínídà mọ́t ó tún abá ń kó jẹ́ díẹ̀ sí lọ́rùn ah, nínú pé mo ń ṣe àfihàn orin tọ́nà sí fún mi ẹnìkan tí wàá rò mí ó ní ìwọ̀n tó lọ sí tó ọba rówó lójúmọ́ tán ó lè rí bí ó jọ lẹ̀ lọ mo lérò dúró bẹ́ẹ̀ mọ̀ kó tún náà wò mí nù ẹ̀yẹ́ ló dáadáa tọ́nà fún yín ó rí lára yín nínú kọ́lọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá wa ó tó oore fún yín ẹ̀dá sọ́gun mẹ́lẹ̀ ẹ̀tún pẹ́ kọ́lọ̀ lórí oore tó fẹ́ fún yín. torí gbọ́dọ̀ là ń ṣe a lásán pẹ́lú ọmọ ọwọ́ lọ fi tẹ́lú lójúmọ́ ọ̀yẹ́ ká tó fẹ́rù rẹ̀ kó tó wáyé jẹ. lórí pípa tí ọ̀nà bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni mọ̀ ń sọ pé ẹ̀ẹ́dí o nígbà ló ṣe fún wa àwọn aláìsí ṣe fún wa pọ̀ àdìs ọlọ́ni wọn ní ìjà òjò ìjàpọ̀ náà ní láti ṣe wá. tẹ́ ẹ bá lẹ fẹ́ ka ìdẹ̀rọ ọlọ́dún tó kúrò àyíká yìí ẹ̀ àjà máa dúpẹ́ kọ́lọ̀ lórí ìdẹ̀rọ tó kúrò. ó ní àwọn èèyàn burú ẹni bá àdówó ta lè fi ra mọ́tò wọ́n burú lẹ̀ yìí ẹlẹ́gbẹ́. ok tí ọ̀gá wa ra mọ́tò torí pé burú lẹ̀ yìí bàbá fẹ́ lo òkú náà tó ní lọ́wọ́ kọ̀lọ́rà torí kọ́ fún lẹ̀ torí wọ́n sọ fún mi wọ ọ̀pá ìyẹn wọ́n akẹ́tẹ̀ gbọ́dọ̀ ọ̀hún lò bẹ́ẹ̀ òkú síra ni òtún kọ́ fún lẹ̀ tàbí ọ̀pọ̀ ẹtí fi àjẹrà rẹ̀ báwọn láti ilẹ̀ yìí tó kó ojoojúmọ́ látòkò wálẹ̀ àtẹ́rí títí ra wọ mọ́tò tiẹ̀ jẹ́jẹ́ ó fi nǹkan rẹ̀ jù ó fi lọ àlàbọ́rọ̀ kẹsìlá àtẹ́tàgbára rẹ̀ ò sì kájọra mọ́tò. tura tura rẹ̀ jẹ́jọ́ lọ sọ́kà gánà ẹ̀rọ àpò ìlú rẹ̀ gbé ewé wọ́n ní ibà gbogbo ní oṣù tọ́kadà ọlọ́wọ́ kórè àtiwọ́ ọ̀rọ̀ ayé dá alátàjẹ́ ni mí àbí òye ọ̀pẹ́ ti ọ̀nà ọ̀tà kọ́ àti tọ̀gbọ́n láti ọ̀kíta apalẹ̀ rẹ̀ kọ́ló ní títí á ẹgbẹ́ ìtùtùmí òkè owó wà mẹ́ ẹ̀rọ owó owó tó yẹ kí wọ́n ti fi ṣe rere kí ìyá burúkú yọ ọmọ bá jọ oníwọ́n burú lẹ̀ àwọn burú lẹ̀ yìí nàkọ́ ẹ̀ka náà lọ tuntun torí wọ́n mọ̀ pa ló wá àwọn yẹ kó kú dánù bá náà kó kú dánù bí kálukú ó ti fi oníwọ́n burú lẹ̀ ẹ dàpọ̀ ìlú gbọ́ wọn fi burú lẹ̀ báyìí ẹ̀ka ti fáìlì ìjọba wọ́n burú lù wá ọmọ ìlú mi lọ́tọ̀ wọ́n burú ẹlòmínà tó tó àti wọn burú lùdú àkùkọdà wọn dà lù sí wa àbú mọtò àlè wọn burú báyìí ọmọ dà sàmà tó. lórí gbàdúrà lọ́wọ́ àgbà kan burú lùyìn wọn burú lùyìn tí gbogbo wọn kókó mẹ́ẹ̀dì. níbo láwọn àṣà lọ ṣé wọ́n ti tọ́lá ti gbà wá nílé àwọn tápà àwọn náà ní padà sọ pé Yorùbá yìí tí wọ́n ti tọ́lá ti gbà wá lọ́dọ̀ Fúlàní rẹ́rẹ́ rí sí ṣẹlẹ̀ bá wọ́n ní sọ pé àwọn Yorùbá lẹ́yìn nílẹ̀ Haúsá ń bọ̀ wọ́n ní sọ́ńbó òdà àbẹ́ẹ̀kọ́ ọwọ́ ọkàn ẹ̀kọ́ afẹ́nu pàṣẹ ajẹ́ tán ọwọ́ díẹ̀ ti ka ẹ̀kọ́ wọn ti kà bàbá tí ń wò wá àwọn ọmọ ìbàdàn ajẹ́ jù ẹ dá kókó tó má wò lọ́mọ. ìyá àwọn ọ̀tàdé ti jáde ti jáde lásán kì í jáde o ẹ dá kókó tó rí tọ́lọ. ẹjọ́ náwó afúnfẹ́yìn náà ra mú sí màmá kí lẹ́sẹ̀ ó ní kaba ẹgbàá dánù lọ́wọ́ rẹ̀ rere nìyẹn ti ń tọ́ náà ti sọ bàbá náà darí kó fẹ́ ṣàìdá ẹ̀rọ alọ́lọ́ sẹ́yìn ẹ̀ka tó mú lọ kó fẹ́ fi ṣàìdá ká bàbá àtúbọ̀tán yìí ẹ̀fẹ́ kọ́ dáa lágbájá tá a mẹ́nu tó là àwọn ọmọ yìí kí náà fẹ́ fún borí o lẹ́yìn bá ti borí jáde agbọ́n báyìí bóò ní ọ̀pọ̀ àwọn ọmọ yìí ò tẹ̀lé ti kókó. ìlú wa dá o ẹ máa aburú yẹn máa dínkù ni aburú yẹn máa dínkù ni àwọn àlùmọ̀ yìí kéde bó ṣe rí ní tẹ́lẹ̀ náà tí wọ́n bá ń ròyìn kò sí lè má rí bẹ́ẹ̀ torí ẹ̀sìn náà kò sẹ́kù ẹ̀sìn ló máa ń gbà burú dáadáa. sọ̀rọ̀ kẹ́lò mi nǹkan lé olórí ibùkọ́ ah, kan jáde nígbà tani nǹkan lé tani lágbádá lọ́dọ̀ àkókò abẹ́ gbọ́dọ̀ ọlọ́dọ̀ àkókò wọ́n kàn wá kíkọ́ ní pọ́ńtẹ́jì kù gbogbo àwọn olórí ibù wọn lọ́nkà wọn kò lẹ̀ olórí ibù mi náà wà tó túbá yóò ṣe má torí pẹ́sì tó bá ti ráyè tó kọ́ àbúrò máa lọ ẹ̀sìn náà làwọn àkẹ́ ẹ wàá máa pẹ̀lú yín burú wọ́lọ́ dá torí tí wọ́n bá ti jẹ̀sìn mu ojú ogún òkú burúkú lọ́dọ̀ bàbá rẹ̀ ọ̀dà àgọ́ àbọ̀ òdì dàgbù ọ̀dà àgọ́ tọ́tù tó bá rọ̀ tọ́ra bá kú ọkọ̀rọ̀ ọ̀lọ̀ ọ̀dà abẹ́ ní kálukú sí ní àbí òsèlú ásímínú. tẹ́sí bá ti wà àwọn èèyàn máa aburú sí òkú kan kú bàbá kẹta lù àlọ́ wa onílù mọ́mù tó ń retí pé yóò àmọ́ wọ́n ti palẹ̀ ní ẹ̀má tán ó kú kó ṣe sọ̀lá ti la àmẹ́lẹ̀ yìí wọ́n ń wẹ̀ lọ́wọ́ ọ̀dọ̀ ẹja tètè lọ sí sọ̀lá tó jànáza tẹ́lẹ̀ ńlá à ń padà bọ̀ wá bí. bàbá mi máa lọ lọ́ba ṣe sọ̀lá tó jànáza ń bẹ̀ lọ́ba padà sí ni bàbá ni mo dúró ní nǹkan ah, wọn ni bàbá wọn lọ́ọ́ ra pẹ́ díẹ̀ kó ti pẹ́ dé àbá alágbájá àwọn ti ah, látẹ̀tí la kátẹ̀tì lọ ọmọ ẹ̀yà sáré pé ọlẹ́ ní gbogbo di a bá parí sọ̀láṣù lóhùn ẹ wá sí sọ̀láṣù tó dàda ẹ wọ ìta nàìjíríà lè jùlẹ̀ bọ́lá ọ̀fẹ́ wọn nígbà tó ti di tí fi di tó ẹni àwọn ipò pé lọ sí ó kú bàbá lè yìí náà ló tún wá láti fi náà gbogbo orí wa ti dínkù gbogbo orí wa ti dínkù ẹ̀sìn ló máa ń ló máa ń tóbi sẹ́yìn bá ti lè gbárùkù tẹ̀ ẹ̀rí gbogbo ẹ̀wọ̀n tó wà ń dalẹ̀ yọ wà ní gbogbo ẹ̀ tó fẹ́ ti lè rí òkè àwọn bàbá òní máa ń tó kútùbà burúkú táwọn ọmọ alẹ́ kí ni kútùbà burúkú gbà ah, ẹ bóun kú bóun òkú ẹ gbọ́dọ̀ lọ lé o àkílódé àwọn burú lé o wọ́n pa yìí o wọ́n pa yìí o wàhálà àtúntò bàtà àwọn èèyàn máa ti sọmọ létí ìtàlẹ̀ ilé wa dá páàrọ̀ nígbà tó kù fún wa kálukú tààdì ẹ̀rọ àti wálé nígbà tí kankan fún ọlọ́run ẹ̀fẹ̀ ti jọ́ bí ìpínlẹ̀ àwọn ọ̀sẹ̀ tẹ̀jọ́ bí àníyá pa wọ́n ní gbogbo àlè ọwọ́ ara gbọdọ̀ mi aláàjì lágbára tó wálé òní má fún mi búrẹ́dì dẹ́nu fún mi àmọ́ bàbá mi fi kú àdúgbò mùsùlùmí. ẹ dákun ẹ máa wà wọn lórí ikú. bàbá tí wàá fẹ́ wọ̀ ló ti gbé ọkọ̀ bá tàkì. àtẹ̀wò sínú ọkọ̀. tòrọ àwọn ẹlẹ́ ní kún dẹ́dẹ́dẹ́ dẹ́dẹ́dẹ́ kú ni. òun ti di pé tó ojú àwọn èèyàn yóò bá dúró ara òun bá nílò ọwọ́ bàálù ẹ̀yẹn bá bá mọ́tò lọ. àwọn èèyàn tó wà nù mọ́tò ààrẹ ni tó fẹ́ mi tó wà bóun tó wá láti inú bàbí wọn wá fún lóyún ẹrú bàbí náà àdélé ẹrú bàbí àìsàn ọmọ ẹ máa bọ̀ wá lé ilé ti dáa báyìí àbílẹ̀ ọ̀dà ilé ti dáa ẹ̀ dáhùn ilé ti dáa ilé ti dáa ilé dáa àdúgbò ẹ̀fọ́lọ̀ ọlọ́run ti ọmọ ẹ̀ dáa. àmín. sọ ẹ̀sìn ọlọ́run ló máa ń pa kú rẹ àwọn aláburú kọ́ mi kìbì kọ́dà aláburú ọ̀tẹ̀ kánú aláburú bẹ́ẹ̀ sáǹfà aláburú wọn bẹ́ẹ̀ tókótó aláburú wọn bẹ́ẹ̀ lábá aláburú bẹ́ẹ̀ lóníjà aláburú wọn bẹ́ẹ̀ nísàpẹ́lẹ́ kò síbi tó lórí fún òbí kò síbi tó lórí so ẹ̀sìn ló máa ń di aburú dáa táwa bá ti gbárù tẹ̀ aburú ọmọ ta aburú ọmọ sọ kọ́nà ọba àká aburú kúrò láwùjọ wa nínú dáadáa dáadáa ilé tẹ́ ẹ̀ máa ti dáhùn máa torí rẹ̀ ọlọ́run tó bá kú bá ti wá bá máa rántí ìdúgbà lómi torí pé òfin sáláì rí tó tó ọ̀nà lára tó tẹ lómi torí pé ọmọ ẹni tiẹ̀ ìyá àti bàbá ló tẹ tó tẹ lómi ìyá máa fi pààrọ̀ rẹ̀ tá a bá rí kàkàtà lè káwọ àdéhùn tó ti wá àwọn àdúgbò àtàbí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ lára kú ọ̀gá wa ànábì wa Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ẹ̀dá kùtà ló lè tó kú láyé tí ikú rẹ̀ lè tó wá má bí sàkàtọ̀ ọ̀hánmọ̀ ọ̀hánmọ̀ ọ̀hánmọ̀ ọ̀lá tí a bá jókòó tí a bá ronú gbọ́ ni ó bẹ̀rẹ̀ sí lanu lójú kúrò tó gbogbo dáadáa tọ́lọ̀ fún wa mọ̀ yìí gbogbo ẹ̀sìn rere tọ́lọ̀ wọn bá fi sànù wa yìí ẹni ọlọ́run fi rántá yé dà anabi sallallahu alaihi wa sallam anabi ti kú anabi bẹ nínú sàárè báyìí já àjámọ̀ kankan yìí à ń sàlàyé ọ̀rọ̀ rẹ̀ à ń sàlàyé tọ́lọ̀ fi ràn táwa náà sọ láìsàn bá àtọ̀ padà lọ ọdún mẹ́jọ àtọ́ka wa yányá tọ́lọ̀ bá gbẹ̀mí kó wa là orí ẹ̀kọ́ padà ọ̀dọ́ bá sèèyàn láyé ẹ máa wò ó tó ti lọ kí ẹ máa fi pàrọ̀mù rẹ ẹ bá gbàgbọ́ òsè yẹn síra létí bí gbogbo ayé ọ̀dà wù tọ́dájú ni pé tó ṣe ń kéré sí tó gbẹ lómi o ní tó ṣe yan ọmọ lásán ni olóògbé tó gbẹ lómi o tó ẹ̀yin náà tí wọ́n ń wá ètò burú jù tó ṣe yín lọ. orí mi sè pàtàkì láti torí pé bàbá wa mú ìyẹn wá sọ̀rọ̀ rẹ̀ látòrí ilé pẹ̀tẹ́sì ó sọ̀rọ̀ rẹ̀ lulẹ̀ ẹ̀wọ̀n fi tẹ́sí bàbá kan fẹ́ tẹ́sí là á máa rò ní ìsìn àbíjẹ́ tó kọ́ra rẹ̀ lórí kalẹ̀ àtàkùn ìfẹ́ tó kù ti méjì lónìí torí ẹ̀ ìbànújẹ́ tó ṣe wá ó kéré sẹ́pẹ̀ ìtọ́lọ̀ wọn bá là wá bẹ̀ ká máa dúpẹ́ bọ́lọ̀ ẹnu tí máa dé kéèyàn sórí rẹ̀ nù. wọ́n jìyàn ní hundred million hundred million pọ̀ lódodo ṣùgbọ́n tẹ bá ṣèwádìí láì lọ sí gbogbo ẹ̀rí láwùjọ ẹni tó padà one billion wọ́n báyìí yálà hundred million jẹ́lẹ̀kẹ̀ one billion torí ẹ̀ ìrònú èèyàn yọ parẹ́ látàrí gbàrí pé tó ṣe yí kéré sí ètò tẹ̀lé mi. bákan náà ìgbésẹ̀ ẹlẹ́kẹtàlá téèyàn bá fẹ́ sórí ire òun náà ní pé ẹ máa wo dáadáa tó lọ́n ṣe sí yín lẹ́gbẹ̀ẹ́ tó bá yín. iye dáadáa tó lẹ́gbẹ̀ẹ́ àìjà tó ṣe yín ẹ̀rí ti dáadáa yẹn pọ̀ jùlọ náà eré rẹ̀ yorùbá náà bọ̀ wọ́n ní omi lọ́jà àti ọ̀pọ̀ òní pàtàkì bá wà pẹ̀lú òkúrọ̀ náà ẹni tó pa ètò dànù nínú ẹ̀ náà ni ó tún pà mí. lórí ìjẹra bóòdì ó ju aburú gbogbo àdáhùn yòówó lè di ọ̀nà nítorí náà bá ti pẹ̀lú òkúrọ̀ náà yìí lè ti tẹ̀. kíkà ẹlẹ́kẹ̀rìnlá ó náà ní ayé mi bọ́lọ̀ ti dá wa ní pé a ti dúra wa lọ ọlọ́run bá wọn kan ní ìgbàlẹ̀ ayé lọ àwọn kan lọ. ibi títa nìkan dájú títa nìkan ti bẹ̀rẹ̀. táàmbá wa ń wo gbágbádá dùn mí àmẹ̀ló dùn mí dóòlà dùn mí kò tẹ̀ sẹ́nìkan tí mo rí lé bá èèyàn gbà ìmọ̀re o èèyàn gbà ìmọ̀re sọ̀lọ̀ nínú ojú ọ̀nà tí èèyàn máa fi forí rẹ̀ yìí náà nípa nǹkan ilé ayé ẹja máa wọ àwọn tó tó wa àwọn tó tó wa pọ̀ jantirẹrẹ ni táwọn bá sọ ife láti bí oṣù kan lẹ̀ yìí oúnjẹ yọ̀kan tá à ń rí jẹ òun náà ni pé àgbàdo là ń lọ̀ là ń ro jẹ tá a bá wo ẹgbẹ́ wa á rí i pé àwọn kan bẹ nínú àwọn ẹrú ọlọ́run tó ṣe pé àwọn ò rí àgbàdo yẹn rò àwọn ò rí àgbàdo yẹn jẹ eléyìí ó mú ká lè dúpẹ́ fọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa eléyìí ó jẹ ká lè mọ orí tọ́lọ́wọ́n ọba ṣe fún wa torí ẹ̀ nípa nǹkan ilé ayé àwọn ẹni tó tó wa ni ẹjẹ́ á máa wò bí máa ṣe sábà fi téèyàn máa fi ṣoríire àmọ́ nípa tẹ̀sí àwọn ẹni tó tù wá lọ láàmú ìyàtọ̀ wà láàrin ayé nípa tẹ̀sí ẹni tó sẹ̀sì wà lọ láàmú torí pé àwọn náà bẹ̀ lè bá ìlàgbájá sẹ̀sì náà dáadáa ìdí náà sẹ̀sì náà dáadáa. wọ́n fẹ́ sórí ilé tó wọ́n sórí ilé. àmọ́ bàtà yé ẹ má wọ ẹni tó fi lọ ẹ má fi ẹni tó ẹ má jókòó tẹ̀tẹ̀ rẹ o àmọ́ ẹ má wọ ẹni tó fi lọ torí ọ̀tẹ̀ ẹ̀ta ẹ̀ mọ́rí. ẹni tó tó yín ní kẹ́ máa wò kò ní jẹ́ kẹ́ ẹ̀ta ẹ̀ mọ́rí sọ́nà náà ní kí gbogbo tọ́lọ̀ bá ti fún wa ayọ̀nù láti là yọ̀ ayọ̀nù ó pàtàkì torí kí ẹni tó lówó jù láàrin gbogbo wa lónìí tí ọba yọ̀nù ti tọ́lọ̀ sí tí ọba láyọ̀ ó ti dà ẹni tó lówó jù láǹtẹ̀ tí sọ ẹni tó tálákà jù torí kí nǹkan kan kọ́ ló mú tálákà máa jáde nǹkan kọ́kọ́ ló mú máa fẹ́ wọ́ nǹkan kọ́kọ́ ló mú máa dáná àìláyọ̀ ìgbà tí sọ fún kọ̀ọ̀kan ìjọba ọ̀hún tàbí tí wọ́n bá sọ fún kẹ̀wé pọ̀ tá a bá lè láyọ̀ tá a ti sí sọ́nà tó fún wa wọ́n láyọ̀ òkèrè ó ti wọlé wá bá wa ọdún léyà ọdún ńlá ọdún àlùbáríkà ni o wọ́n á mú ọdún tọ́lọ́ ọba kù láti tó ní tó fẹ́ pa lónìí kú léyà fàyíkó èèyàn lè para kù èèyàn lè pa màálù èèyàn sì lè pa kù ìgbà kù lọ́lọ́ láti onígbọ̀n náà lọ́dọ̀ ọ̀dọ̀ bá àjọ àjọ náà kà kò burú rárá kéèyàn pàjọ yọ̀ọ̀ká lọ òtítí tó burú bẹ́ẹ̀ kí ọkọ pa kíyàwó pa. táwọn ọmọ pa ìdùnnú di púpọ̀ o ẹran tá a fẹ́ pa ọgbọ́dọ̀ sí ẹlẹ́yin tó tọ́hàn pẹ̀lẹ́ ẹyin tó kàn ọgbọ́dọ̀ sí arọ tọ́hàn arọ ni ẹran yìí kò ti hàn pálá rẹ̀ tọ́hàn ẹran sí èso ti tó ti tá a bá ti ajẹ́pẹ́ ẹran wa ọ̀wọ́lé yá ni. ní báyìí tá a ti parí sọ̀láṣù láì àsìkò àsìkò ẹran ti tó fún gbogbo ẹni tó bá lẹ́ran tí ọ̀pá. ìbàdàn tó fi súnà lọ́sí Muhammad sallallahu alaihi wa sallam. ó náà ní pé gbàtẹ́yìn bọ̀ wá rí ẹ̀yin ọlọ́run kò láti rí ẹni tó ti gbẹ̀rẹ̀ lé yá. ti jẹ kankan tẹ́lẹ̀ títí tó ti padà sílé tẹ́sù ẹran lé yá lọ́wọ́ àjẹpẹ́ kankan lẹ́rù nínú ẹran ilé ayé yẹn jẹ́ kọ̀kọ́ jẹ̀bi tẹ́lẹ̀ kù lónìí yàtọ̀ sẹ́ni tí ò ní dọ́pa fún ẹran ilé yá fóun bá ti jẹun kó tó wá rí ọ̀sẹ̀ náà rárá wáyé o ẹran ilé ẹni tó bẹ́ẹ̀ pa ni kó fọwọ́ ara rẹ̀ pa o ẹ má bẹ́ẹ̀ yàn pa ẹ̀yin ní kẹ́ fọwọ́ ara yín pa ìbá àjọkùnrin ìbá àjọkùnrin lóbìnrin ọ̀gá wa láyà tó tó fi lè dá ẹran yẹn pa ẹran oṣù láti òkú ìgbésẹ̀ mọ́ wa lọ́wọ́ kó o lè ẹran ti dòkun ìgbésẹ̀ láti rí ọrùn rẹ̀ débi kan káwá bẹ̀rù bẹ̀rẹ̀ ti dákìrì tàbá sá tọ̀bẹ́tọ̀bẹ́ àtúnwá padà wá tó kọ̀tọ̀ sí lọ́rùn ẹran dòkun ìgbésẹ̀ wáyé o ó fi lọ́kọ rẹ̀ lọ́wọ́ àbẹ́nìkan tí wọ́n bá pa gbọ̀gbọ́rú àmọ́ gbogbo wa pátá sábà pẹran wa bisimilahi allahu akbar bisimilahi allahu akbar abidugbe kọlọ gbogbo àná la lè wele ètò tẹlẹ sábà lè wele lágbára ẹ̀tọ́ yorùbá wọn lọ ẹran léyà tẹnilélẹ àti tàwọn ará léèmí wọn lọ ẹran léyà tẹnilélẹ àti tàwọn ará léèmí ara alé kálukú ó ti àkójọpọ̀ ìyàwó ọmọ àwọn ti wọ bẹ̀. tí bàbá wa ń fẹ́ láti jẹ́ kí bàbá àti màmá mi káwọn náà bá wa pín nínú ládàá rẹ̀ àti bàbá mi àti màmá mi láti ju ara lè yá yẹn. bisimilahi ọgbà ọgbà. títú ara nínú òfin àti islam ó náà ní kárí pa sí gbogbo kò rẹ̀ àti kásán rẹ̀ méjèèjì kasan apọ́tù àti kasan apọ́tù gbòǹgbò kárí ibi tátẹ́gùn ń gbà wọ ara ẹran gẹ́gẹ́ ní àti ibi tó jẹ́ gbà wọnú ẹran tẹ́lá ti gé ibi gbòǹgbò yẹn mọ́ kasan méjèèjì tó ti parí ẹ gbọ́dọ̀ rẹ lárẹ̀ já nítorí tẹ́ bá ti gé ẹran láti já orí bá ti lọ lọ́tọ̀ dára lọ lọ́tọ̀ ó ti dòkú ìdèjì àgọ́dọ̀ jẹ ẹ kàn ọ̀bẹ yín dáadáa ẹ sì ní jẹ́kẹ́rin ó rí ọ̀bẹ tẹ̀ mú bọ̀ kó tó di pẹ́ dáde lọ́rùn ẹran tí a máa bọ̀ kó tó di pọ́ bẹ̀ dọ́rùn rẹ̀ nítorí pé ẹni tó ti màálù rọ́ ẹ̀yẹ ọ̀dà lọ́rùn ẹ̀yẹ sọ fún fẹ́fẹ́ pàwò tó dájú ni pé o sọ ọkọ lọ kó tó di pé màálù tẹ̀lé orí ẹ̀ ẹ̀ pọ̀ ọ̀bẹ yín dáadáa ẹ̀ tó di ẹran yín pọ̀ àlùkébìlà ẹ̀ fi ẹ̀gbẹ́ òsì ẹran ẹ̀ sì lélẹ̀ bisimilahi. Allahu akbar báyìí iná láàmú pẹran wa ẹnikẹ́ni tó bá ti pẹran rẹ̀ ẹ jẹ́ kí ìdùnnú tó wà nínú pẹpẹran yìí ẹ jẹ́ kó hàn nù lẹ́yìn òun la pẹran àti wọn lọ rẹ já wọlé lójú ẹjà báwò ẹran ilé ayé náà ti kẹjẹ bákan náà ẹran yẹn ẹbí tọwọ́ sẹ́ni tẹ fẹ́ fún lónìí náà mẹ́jọ tọ la torí kálómi náà lè ju tẹ bá fọ òun torí ẹ ẹbí ránṣẹ́ tó ẹlẹsẹ ọdọ la ẹjẹ nínú ẹran lé ayé ẹbùn ẹjẹ nínú rẹ ẹbí ti sàrà rẹ gbogbo ìjọba fẹẹ kó pamọ́ ìgbà yóò rẹ fẹẹ kó pamọ́ dà òfin ọlọ́pàá pẹ̀lú kó pamọ́ ìbẹ̀rẹ̀ islam wọn lè gbọ́dọ̀ kó pamọ́ dayọ ọjọ́ mẹ́ta Ọlọ́run ọbẹ ẹlẹgà ọ ọ là ń bẹ ó ti ilé yá ìsìn alágbàrúkà fún wa tí ẹ bá pẹran yìí bọ́bá yẹ kpala padà lẹ́sìn láti bá yẹ pa ẹ gbọ́dọ̀ fún ní kankan nínú ẹran yẹn gẹ́gẹ́ bí owó ọ̀yà rẹ̀ kọ́lá àwọ̀ rẹ̀ gbọ́dọ̀ gẹ́gẹ́ bí owó tẹ̀ rẹ̀ ẹ̀sùn lówó tẹ̀ lọ́dún tó bá wù láti fún lẹ́rìn ẹ̀sùn rẹ̀ tó bá wù láti fún ẹbí tó owó tẹ̀ rẹ̀ kọ́ máa ilé ìjọba ti jẹ́ láì tà kankan nínú ẹran léyà o láì tà kankan nínú ẹran léyà ọlọ́run ẹ̀rẹ́dàá kó bá fi àlùbáríkà tó ní ìlú orí tọ́tún ìgbà lọ́wọ́ ní kálukú wa ọlọ́run mẹ́jọ báyìí àlékún orí ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún ọlọ́run bá pèsè fún gbogbo wa ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa ó gba àdúrà oníkálukú wa lórí ara rẹ̀ àdúrà tó oníkálukú wa ń ṣe fún ìyàwó rẹ̀ ọlọ́run ọba kó gbà àdúrà tó oníkálukú ń ṣe fáwọn ọmọ rẹ̀ ọlọ́run ọba kó gbà àdúrà tó oníkálukú wa ń ṣe fáwọn òbí rẹ̀ ọlọ́run ọba kó gbà àwọn òbí wa ni wọ́n ti kú wọ́n kú lórí Islam wọ́n kú lórí pé ọlọ́run bá náà ni wọ́n ti wọ́n fi kú ọlọ́run tá kú bá wa gbàgbọ́ wọn ọlọ́run bá wa yá gbé wọn ọlọ́run tá kú bá wa kẹ́ wọn ọlọ́run bá wa kẹ́ wọn ẹni tó fẹ́ nínú kẹ́ nínú wọn bá wa tàlékùn kẹ́ wọn ẹni tó ti jẹ́ pé inú ìyàwó wà ọlọ́run tá kú bá wa mú ìyà náà kú òkun wa bá wa mú kó pátápátá tó o bá ti rí mú kó pátápátá ọlọ́run bá wa dínkù débi wípé ìjà náà tẹ̀ka lóníkálukú wá ń ṣe táǹfì ń rí jẹ táǹfì ń rí mu táǹfì ń rí ná táǹfì ń rí lò ọlọ́run dákun mọ́ba fi ṣe oníkálukú wa jẹ ọlọ́run ti àlùbáríkà ti ṣe oníkálukú wa ọlọ́run já máa rí ṣe ọlọ́run já máa rí ṣe ọlọ́run já máa rí ṣe àlùbáríkà ti ṣe wa wọlọ ọ̀nà orí pọ̀ lọ́dọ̀ wọlọ ìta àmà nínú rẹ̀ tó kankan lànà orí kan oníkálukú wa ọlọ́run lànà orí kan oníkálukú wa ọlọ́run là ń rí tóní kálukú wa ọlọ́run túbọ̀ jẹ́ kí àti máa tẹ̀sìn rẹ lójú ọ̀nà tó fi yọnu sí wa túbọ̀ sí ní rọrùn fún wa ọlọ́run túbọ̀ sí ní rọrùn fún wa ọlọ́run túbọ̀ sí ní rọrùn fún wa ìlú wa orí ńláńláńláńlá ọlọ́run bá a gbé wọ̀ bẹ̀ orí ńláńláńláńlá bá a gbé wọ̀ bẹ̀ eléyìí tó ti gbé wọ̀ bẹ̀ fún ọlọ́run dákun má bàjẹ́ eléyìí tó ti gbé wọ̀ bẹ̀ fún ọlọ́run dákun má bàjẹ́ ìwọ ọlọ́run àwọn ẹni tó ga àwọn ẹni tó ń bí tán bá ń ga ìfàsẹ́yìn ni wọ́n kó bá islam má jẹ́ wọn ga láéláé wọ́n dà má jẹ́ wọn kúrò rẹ̀ lásìkò ìdí tí wọ́n bá wà ọlọ́run ọba ẹlẹ́dàá wa à ń bẹ̀ ọ́ fífi kan dákú àjàkálẹ̀ àrùn eléyìí tán tún kéde ti pé ó tún ti tẹ́rí wọlé báyìí eléyìí tó jẹ́ ìdí kẹta ti corona virus tí ìjọba orílẹ̀-èdè yìí ló ti sọ pé òun kéde ìpínlẹ̀ mẹ́fà ní ìpínlẹ̀ tó jẹ́ pé wọ́n ti gbọ́dọ̀ ṣọ́ra kódà òfin kónílé gbélé ga àwọn tá a mọ̀ràn pé kí bẹ̀rẹ̀ sí ní lò bẹ́ẹ̀ tí ìpínlẹ̀ wa ìpínlẹ̀ ọ̀yọ́ wọnú rẹ̀ ọlọ́ọ̀dà dáadáa ọmọ ìṣẹ̀lẹ̀ láwùjọ wa àwọn ẹni tó ṣe kí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 اللهم اغفر لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا بارك الله لكم وبارك عليكم وبارك فيكم عيدكم سعيد تقبل الله منا ومنكم صالح الأعمال سبحانك اللهم وبحمدك أشهد أن لا أستغفرك وأتوب